الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ويده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد باب الموت كفارة لكل مسلم باب الموت كفارة لكل مسلم باب tó ń sọ yìí كروفوني. ikú fún gbogbo olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ń bá ìsinmi ayé bọ̀ tó ń bá bọ̀ tó ń bá bọ̀ tó ń bá bọ̀ àwọn ìtàn yóò máa kọlù nínú ìsinmi ayé bí èèyàn bá ti rí kó mójútó sí tó yóò sì kọlù àwọn kankankan kí làwọn ẹ̀ṣẹ̀ kan lọ́rùn pẹ̀lú قد يكفر لمسلم عن ذنوبه أو عن بعدها ikú lè jẹ́ kàfàrà fún olùgbàgbọ́ òdodo kó lè jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àbí inú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kan wọ́n dábò náà ayin ó sọ al'aṣù al'ahwal al'anas bin malik qala qala rasulullah sallallahu alaihi wasallam ní anábì sallallahu alaihi wasallam sọ yìí pé al-maut kaffaratu li kulli muslimin ìgbà wà yẹn dọ̀ yìí bá lọ ní ìlẹ́sẹ̀lẹ̀ ṣùgbọ́n pé ikú lè jẹ́ kàfàrà ẹ̀ sáàbì wọn ìgbà káwọ̀rọ̀ kọ́dà Abubakar ibn al-Arabi fi Siraj al-Muridin أقال في حديث صحيح حسن أفعل إنما كان الموت كفارة afá ní wọ́n mọ̀ jẹ́ kàfàrà lè kó lè má yàlọ́kọ́ òhùlè má yìí ti mọ́rọ̀ bèyí ní àlà fún gbogbo ntí ẹrú bá ń fèsì nígbà tó bá ń ṣàìsàn lọ́wọ́. nígbà tẹ̀rù bá ń ṣàìsàn lọ́wọ́ àwọn nǹkan tí ẹrú ń fèsì nígbà tó ń ṣàìsàn lọ́wọ́ yẹn àlàálà wal awja' àlàálà alẹ́ yẹn ni nira pains wal awja' àti àwọn ẹ̀dùn ọkàn àbí àìgbádùn ara àkàrẹ̀kọ́ra sallallahu alaihi wasallam ṣìbálàbí sọ pé máa mi mùsùlùmí ìsìnbùhù àdà àlẹ́ sallallahu alaihi wasallam sọ pé ìnira kan kò ní kan mùsùlùmí kan ìmárọ̀dín fàmásíwà yálà ó jẹ́ àyà ara ni àbí tó yàtọ̀ sí i hila hatallahu bihi sayyiatihi kama tahutu shajaratu warqaha akhoja muslim agulu ẹlẹ́dà kó lo ẹ̀ṣẹ̀ sọ́rí kó lo àwọn ìnira yẹn kó lò ó ní sábàbí ìhà ẹ̀ṣẹ̀ kó fẹ́rù yẹn gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí igi òṣùwọ̀n wíwé àgbẹ̀gẹ́ bí igi sí wọ́n ṣẹ́jọ orí dànù ẹ̀ sí ìnùgbò tó bá yá igi máa gbọ̀n ewé dànù sọ pé ó lè mọ́ tẹ ku ewé kankan lórí igi máa ń gbà á sí ah, igi ti kú ní pẹ̀lẹ́ kú ẹ kàní pé ojú sẹ́ni lẹ pàápàá báyìí ìyá tuntun wíwé padà ni ọmọ àwọn ewé tuntun yóò mú un dé sọ àmì sọ wọn wọn kọ alẹ wàsálà ó ní kò sí àìsàn kan àbí ìnira kan tí ó kan mùsùlùmí àyàfi fúlò ẹlẹ́dàá jalla subhanahu wa ta'ala kó fi ìnira àbá ìsẹ̀yìn kó lò sáré kàfàárà fún mùsùlùmí yẹn àti sọ́rí pé kí ẹ máa kí ẹ wà ní yàrá àṣeyẹsẹ àtọ̀nṣe ìnira ìgbésẹ̀ náà wọ́n dúró sí o. Hmm? torípa àwọn tí wọ́n ní àìsàn ara yẹn ọ̀lọ́ yẹn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ àìsàn ara tí wọ́n ní yẹn sábàbí ká fara ní fún wa. ìta àwọn tí wọ́n yá sá orí ìfọ́rí ẹ̀dọ̀ òdò ní pẹ́tọ́ òṣèré. wọ́n ní pé àwọn sábàbí ká fara rẹ̀ ti kéré wa túmọ̀ ẹ̀ nìyẹn káwọn gbọ́ èyí láti torí ẹ̀ sọ́kọ́ lọ́hùn fàṣẹkánà kìnnìún ó bá yẹ ká fara fún ẹ àwọn tó bá ti ṣẹlẹ̀ sí yẹn ìyẹn wà gbà pé n tó ṣẹlẹ̀ sí yẹn ìyẹn wà máa dùn lọ ìyẹn wà máa dùn lọ pẹ̀lú yẹn ìyẹn máa dùn lọ ìyẹn náà wà sọ pé àìsàn tó ṣe wá yẹn àgbọ̀dọ̀ parí owó láti mọ̀kó pé àìsàn tó ṣe ṣe wọ́n ti rí ẹ̀wọ̀n farada yóò wọ́n gba ládá yóò wọ́n jẹ́ ká fara fún yàn wọ́n ẹ̀kọ́ lọ sọ sítù alọ́ wọ̀nyí lọ lọ sọ sítù kó lọ gbà wòsàn kó lọ gbà tọ́jú òdìrí lọ́sọ̀sìtì kó lọ gbà tọ́jú kó lọ gbà ìwòsàn. aláfilẹ̀ mọ̀ wá tọ̀ an abi hurera tara bi allah ta'ala anhu an rasulillahi sallallahu alaihi wasallam inu mo wa tọ̀ mọ́ malik ìgbàwá látọ̀dọ̀ àbọ̀ hurera kwana sọ pé man yóò láhùn bí khayra yusibu minhu alábi ní sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tó lúwa bá gbèrò dáadáa kù ọlọ́ba fẹ́ ṣe dáadáa sẹ́wọ̀n ẹ̀ka yóò sì bò mí nù yóò dàwó yóò dàwó so àwọn àdánwò yẹn tí wọ́n bá jí gbàgbọ́ òdodo pẹ̀lú ẹ̀ olùwẹ̀dẹ́rẹ́ jalla subhanahu wa ta'ala fẹ́ ti sànú yẹn ni fẹ́ sànú yẹn ni so kéèyàn jẹ́ ní eré kéèyàn jẹ́ tó tó ń gbà rẹ̀ lọ́sibá tó ń ṣàwò ni ò túmọ̀ pé èrè rí dẹ̀wò látọ̀dọ̀ lọ báyìí ẹ̀gbọ́n tí ń ṣe tọ́lọ́ tó ń ṣe tọ́lọ́ kò mọ̀ pípé àwọn kan yẹn tó kọ́ lọ́wọ́ fẹ́ fi àwọn kan yẹn dàwó àwọn kan yẹn fi dàwó òṣòro dòdò ni àti sòṣòro dòdò ọlọ́mọ o pé yóò yóò dòdò ni yóò dòdò wọ́n bá fi sísà àmì wọ́n bá fi hàn láàrin àwọn ẹrú tó kù nígbà tó bá dánwò yẹn àwọn ẹrú náà mọ̀ nípa ìgbà áà ọ̀dọ́ alágbáyáwó ó sì ṣe sùúrù ọ̀dọ́ àwọn ó sì ṣe sùúrù ó sì padà já sí dáadáa fún padà já sí dáadáa fún. wọ́n ní wàá fi lè kọ́ fún yakulu lọ́hù ta'ala mẹ́gbàá wa olórí padọ́dọ̀ àdágbà Muhammad sallallahu alaihi wasallam olùlọ́ wa sọ pé inni la la akhruj ahada وأنا أريد أن أرحمه حتى أوفي بكل خطيئة كان عملها سقما في جسده ومصيبة في أهله وولده وضيقا في معاشه وقت واكتارا واكتارا رزقه حتى أبلغ منه مثاقيل الذر فإن بقي عليه شيء شددت عليه شددت عليه الموت أو شددت عليه الموت حتى يقضي إلي كيوم ولدته أمه رواية وهو رواية عجيبة ومع ذلك صحيحة ضعته تسيمني تفسرني له àtúndà Ànábì sallallahu alaihi wasallam àbí ká sọ wípé ká sọ wípé ah, yes wọ́n ní Zakaru Suyuti fi Sharhi Sudur ká sọ wípé ó súnmọ́ ó sì fi kó fẹsẹ̀ rinlẹ̀ torí wọn ṣáàzù ìfẹsẹ̀ rinlẹ̀ síbi kankan ni wọ́n sọ pé wọ́n mú Suyuti ó mú wá ẹni Sharhi Sudur. wọ́n lára mi sọ pé olúwa sọ pé ìnìlá. أخرج أهلا من الدنيا فمن من تقول أيه وأنا أريد أن أرحمه أنت موك مفك أنت مفك نتيني جوكول أيه حتى وفيه بكل قطيعة أما تمتو يكي فما دعوة الشكا كان عملها سقم في جسده tí màá wá fi àwọn àìsàn ara kan tí màá fi ha àwọn ẹ̀ṣẹ̀ yẹn kúrò fún mùsíbà tán fi ahlihi wa waladihi yìí mùsíbà tó bá ń kàn látara ìyàwó àbọ̀mọ́ ni a máa ń kan mùsíbà látara ìyàwó bí àyàwó tó bá sẹ́nu sọ́nsọ́sọ́kọ yẹn kàfàrà àwọn aráàlú yìí àwọn ọmọ kan fẹ́ pé ìmọ̀ mi èèyàn kọ́ lọ́mọ ìjà bá wọn bí rẹ̀ tí mọ̀ fún yẹn problem yẹn fún yẹn problem ó sì sí ọ̀nà pé náà fa ìsàlẹ̀ ń gbé lọ́wọ́ tútù gbogbo ó ti yẹn mẹ́ni lórí yẹn kà fárọ̀ fún bàbá fi bí kíṣẹ́ má lọ dáadáa bí kó má mọ rówó ná bí kó má mọ rówó jẹjẹ gidi àyèmọ́ ìdẹ̀wó lọ́wọ́ àyèmọ́ ìṣẹ́ gidi yẹn kàfàrà ni ó máa jẹ́ fún òǹtọ̀ wàktàrọ̀ wàktàrọ̀ wà ìktàrọ̀ fi rìzìkì àbíká rìzìkì rẹ̀ kó má kó má gbòòrò pọ̀ gbogbo yẹn ń kọ́lé gbogbo òrèlé kọ́ gbogbo yẹn ra mọ́tò kóra kẹ̀kẹ́ kóra bàtà rẹ̀ káì bàtà rẹ̀ ní jẹ́ bíi bẹ́ẹ̀ ni máa kú turumọ́rin káàkiri ni ó wáṣẹ́ wáṣẹ́ kò jẹ́ ṣe mánéjì káàkiri nìyẹn ni kó máa ṣe jẹun máa kó máa lọ dáko máa ṣe kó máa ṣàwọ. gbogbo ìnira tó rí nínú ìṣẹ̀lẹ̀ ayé yẹn kàfàrà ni ó máa jẹ́ fún un tó wájú dùgbàgbọ́ òdodo tí ìsẹ̀n tó jẹ́ pé yóò tún máa bínú sọ́lọ̀ ọlọ́run ṣébi lọ́yẹ kí wọ́n kó ṣe báyìí fún kó ṣe ń kírun tó wọ́n ń jìyà tó ọlọ́run tí wọ́n mìíràn wọ ọlọ́run òṣèlú ọlọ́lúwa ni <laughs> tí wàá mọ̀ sọ bẹ́ẹ̀ o tí wàá mọ̀ sọ bẹ́ẹ̀ o ètò wọn sàn lẹ́sàn yẹn tó gbọ́dọ̀ máa sọ̀rọ̀ òdì sólúwa wa jalla subhanahu wa ta'ala yóò ṣe sùúrù pátápátá wọn ni hàtà tó bá lè gbẹmí ní kò mọ̀ta kí lantar ó ní bí wípé màá jẹ́ kí àwọn kan tí màá yọ kúrò nínú àwọn àwọn ìbẹ̀rẹ̀ yẹn màá fà débi pé n tó kéré bí ọmọ náà gbóná ẹ̀ṣẹ̀ màá yọ kùnà rẹ̀ wọ́n ní fàmì bákì àìlèyé ṣe kẹsẹ̀ bá tó wá sẹ́kùnà rẹ̀ ṣàdátọ̀ àìlèyé mọ́ọ̀sì tó bá fẹ́ kú màjọ òjìnà díẹ̀ ọ̀sẹ̀ tó sẹ́kù yẹn kò fẹ́ fi kú ikú kò fẹ́ fi yẹn jó ẹ̀tọ́ àtọ̀yàkọ̀rẹ̀ àìlèyé kàyọ́nù ọ̀dà dátù ọmọ òde ibùgbàtọ̀ ọmọ dákẹ́ báyìí ó máa wá ó máa padà wá bá mi pure gẹ́gẹ́ bí ọjọ́ tó yí ara ẹ̀ dá kò ní lẹ́sẹ̀ kankan lọ́rùn ìgbà wáyé ò ṣe áàzù rẹ̀ gẹ́gẹ́ fún àpọ̀tán níwọ̀n mùsùlùmí ti sọ pé ó sọ̀rọ̀ pa ẹnu ṣàkóso ọlọ́tara gúrùtù àwọn gúrùtù bí sọ pé wàhálà bí kìláàfù máa ń la yóò ṣe gbogbo ọlọ́yà rúbà ọlẹ́lẹ́yìn yóò bá ẹni tí ò ní fi ọlọ́run tí ò yọnu sọ́nà kò bá wí o kàwáṣẹlẹ káwọ́dà àríyàkúrò lọ́hùn tààlà ó wá mẹ́gbà olùwà sọ pé wà ìzà tí wọ́n jẹ̀lẹ́lì wọ́n ní mo búra pẹ̀lú ìzà mi mo búra pẹ̀lú ìgbọ̀ngbà mi láà ó kiri jùmínà dúnìá àbùdà mi orídùn àná àdìbà mi ò ní mú ẹrú kankan láyé ẹrú tí mo fẹ́ fìyà jẹ mi ò ní mú kú láyé hátà wà fi àhú kúlà hásàlẹ̀tì amíláha ìsí hàtì fi jẹ́sẹ̀ àgbójẹ́ wípé kí n fi ìlálàáfíà ara kí n fi ìlálàáfíà ara kí n fi jẹ́ sábà bíi kó mọ́ lè olórí kẹta ṣe tẹ́lọ́ máa fẹ́ bí àjẹrí nìyẹn yẹn náà ń ní alifidraj wàsá àtàfẹ́rẹ́sì kó ló dára tí wà wọ́n rẹ̀ pé àwọn síláwò síláwò àwọn olówó táwọn ni àwọn máa ṣiṣẹ́ ọ̀rọ̀ ọ̀gọ́dọ̀ fi àìsàn yìí kí nǹkan ṣe kó fẹ̀ kó gbòòrò nínú sẹ́ni wọ́n á mọ̀nà fi sírì yìí àfi sírì yìí kó sì ní ìfọ̀kàbalẹ̀ níbi tó ń gbé hata ọgbàlè jùmínú ogun masakínà kan gbẹgbẹ gbogbo tí ìmọ̀ fàyìn bá kí ẹ lágùn ṣe fún ilẹ̀ alẹ́ ìhìmọ̀ kódà tọ́tún nínú nǹkan tó kó sẹ́kù máa jẹ́ kíkó rọrùn fún hátà yàtúrú ilẹ̀ ìhàn alẹ́ ìsàláwò hasana yàtàkì bí hànà ẹni pé bàbá ọmọ ọlọ́dọ̀ ìbáyìí kò ní ní dáadáa káwá tó lè fi láwa rẹ̀ kò bì náà tó kẹfì bá ń lówó lọ́wọ́ tó ń yọ kẹ̀kẹ̀kẹ̀ hmm? ẹni ẹmọ yẹ kí ìlàlà ìlàgàgàrà lórí ilẹ̀ ẹmọ yẹ ẹmọ yẹ kó tọ̀jẹ̀ báyìí o. a ìlànà òmìnir láhùn ìyàdájú ìsìnmá lọ ni à ń sàlékún rẹ̀ fún wa kálí lékún lẹ́sẹ̀ ni kálí lékún lẹ́sẹ̀ ni kò takú kárara o kò takú kò sọ̀rọ̀ bá di ẹ̀dẹ́ pé japan kò gbogbo abẹ́ ṣe ọmọ fọ́sà ọ̀rọ̀ ìgbẹ́mẹ́nu mọ́ lọ́ba pé ó ṣètò sísẹ́mù yẹn bẹ́ẹ̀ ó sílẹ̀ bẹ́ẹ̀ ó sì mọ̀ fáwọn èèyàn yẹn wọ́n á fi lò ní sì sílẹ̀ yìí mọ̀ wọ́n rà dalla subhanahu wa ta'ala. wọ́n náà fi mísìlẹ̀ ha al-ma'na ma fara ya kharaja rúdáwò rúfáàdì sahih. wọ́n ní irú tó jẹ fáàkà yẹn tó lè gbà wá kà kàtí àbúdáwò dùgbà wá pẹ̀lú sùpàdì tó sahih. فيما ذكر أبو الحسن من الحصار في أبو الحسن أما حصار ضدها أصدى عبيد بن قال سنن كان له صحبة تجكنا الصحابي عن النبي صلى الله عليه وسلم لا نبي صحيح موت الفجعة حقبة عصفة للكافر ولا نبي صلى الله عليه وسلم صحيح موت الفجعة ikú òjijì akọ̀rọ̀ta asìfà lè káàkiri ìgbámú kan ni ìgbámú kan ni tó máa ń wá tí kèfèrí tí ó padà sọ kèfèrí dẹni tí ó kaba pé a ó ti tán nìyẹn wọn ni ìgbà wa yẹn àbúdáwò gbà wá ẹlẹ́gbọ́n máa ń bá ní sọ́kú sọ̀hẹ́ àwọn ọ̀rọ̀ wa fọ àìdá mùsàlẹ̀ àtúgbò wa lè gbà wá mùsàlẹ̀ náà. wani wa rawa tirmidhi ana aisha ya ya wa aisha gba ko da nabi sallallahu alaihi wasallam gba tirmidhi ó sọ báyìí pé innaha rahatun lil mu'min wa akhratu asafi lil bi sọ pé ikú òjijì rahatun lil mu'min yóò máa jẹ́ ìsinmi fún olùgbàgbọ́ òdodo wa akhratu asafi lil ah òkú sílẹ̀ fúkú yẹn ṣùgbọ́n mo mẹ́ni kò ní í ba lójijì yóò fi yẹs ó ń lọ sí mi nìyẹn àwọn tó ti lọ́nu kọ́lọ́mbà foríjì wọn. ọ̀lọ́rú ẹni Ali ibn Abbas ana Dawud alayhi salam wọ́n ní ibn Abbas gbà wá pé anabi Dawud alayhi salam máa ta fújì àtẹ̀yẹ́ ọmọ sat ọjọ́ sátọ̀dẹ̀ ló kú fújì àtẹ̀ lójijì. lójijì kò yí lóyún tó yẹ iṣẹ́ ìwọ̀sá ìkiri wọ́n rìn kiri wọ́n rìn kiri iṣẹ́ ìṣẹ̀lẹ̀ gbá bọ́ọ̀lù tán àwọn gbá bọ́ọ̀lù lọ́wọ́ àti èèyàn ìlú mọ́sáàsì àbí ẹ̀ já àmàlà gbígbóná tán sí ìrìnàjò tó ṣe já àmàlà tó wà ni a ah, ẹ bá ń wá tún ti kò fẹ́ tayín ló fi ń tayín ó sì dàkẹ́ ikú ìjọ tó mọ kú náà ló kú àtẹ́tó kú kú òjijì àtẹ́tó kú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìpínìkú ń jẹ́ ìdọ́tọ́lọ́ ni yóò kú oṣù kú yẹn. ìdọ́tọ́lọ́ yóò kú oṣù kú yẹn. àbúrò ọdẹ dà wá ọlọ́kọ̀ pa wá lórí tó dáa ó fi ṣàpẹ́ láyé lórí tó dáa. وأنا عن زيد بن عاصم مولى عمر بن الخطاب رضي الله تعالى عنه عمر بن زيد بن عاصم تجاروف عمر بن الخطاب قال إذا بقي على المؤمن من ذنوبه شيء قلت أشكبا سكو lára olùgbàgbọ́ òdodo lámúyàbílógógó bí amọ̀lẹ́gẹ́ ṣùdìdà àlẹ́gẹ́ mọ́ọ́d lè bá lọ́gọ́ bí sàkàtà lẹ́yìn pé àwọn iṣẹ́ lórí tó wá ṣe ò lè yanjú ẹ̀ṣẹ̀ tó ṣẹ́kù yẹn wọ́n ní ṣúdídà aléṣèmọ̀ ṣúdídà aléṣèlówó tó ń jẹ́ kíkú lè fún lèwálé ìsàkárà tèmọ́ ọ̀ṣẹ̀dá ìdìbò ẹ̀yà tó ń lè tẹ̀lá kó lè rí àwọn ìhún ìrà àwọn ilé kọ̀ọ̀kan tó ń bẹ níbi ìgbà tó bá fẹ́ kú yẹn àtàwọn ànira tó máa ń lọ pẹ̀lú ẹ̀ kó lè fi dé gárọ́jà tó kúrò ìjẹ́ ńlá dáwọ́jà tó ga nínú àlùjànnà wàyí lẹ́nu káfí lọ ìgbà káàna kọ̀dé àmì ìlànà àrùfà fi tó ní àti kèfìlì kan bá wá ṣe dáadáa kan láyé gbé kàkà sọ yìí lé káyọ̀ wọn pa gbígbé lẹ́sọ̀ káyọ̀ wọn ká ṣùgbọ́n ṣàwò tó wá ṣe àwọn nǹkan yẹn tó wá ṣe àwọn nǹkan yẹn tiẹ̀ owó ní alẹ́ yìí ni mo tún ó yẹ kí kó rọrùn fún un èyàn fẹ́kùnà sàwábà máa rúfin kó lè jẹ́ kó lè gba ẹ̀san dáadáa rẹ̀ tó ṣe láì kó lè gbà tán tó mọ̀ ayàtà mọ́lá rẹ̀ kó wà pàṣẹ fún àyìnlá máa hàmìlú ọjà aláwọ̀ bá àmà fúnra tó ẹrú kẹfẹ́rí yẹn gba gbogbo ẹ̀ tó gba gbogbo lára ẹ̀ tó tó kúrò láyé lára ẹ̀ ní gbadálò kìyàmà wọn ni wọ́n jẹ́ kíkó ọrùn fún yẹ sẹ́kìmìlà sàwábà máa rúfin fi tó wá bí báyọ̀ gbé gbogbo ẹ̀sọ́ láyé bàbára ẹnu náà ni dàkàràwà abu muhammad abdulhaq ọ̀kọ́lọ́jà abu nu'aym al-hafiz min hadith al-amash alimam abu nu'aym tó gbé gbàwá mi wọn hadith al-amash عن إبراهيم عن علقمة عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم خرج في الصيف نفس المؤمن تخرج رشحا pípé ẹ̀mí mùsùlùmí yóò jáde rọ́ṣà lè tún sá egun lórí wàá iná nọ́ọ̀sì káfíń tẹ́sí kàwọn tẹ́sí nọ́ọ̀sì ìhìmà ṣùgbọ́n ẹ̀mí kẹfẹ́ni yóò wọ́n jáde gẹ́gẹ́ bí ẹ̀mí kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n jáde ni wàá iná ni gómìnà yà máa lọ kọ́ ti àtàfàṣúdì dàbí ha àlẹ́ ìhìn ìdàlmọ́ọ̀tì ìwọ̀n fún òdodo lè máa ṣiṣẹ́ olóore kan lẹ́yàmọ̀ àlùkọ́tì ó lè wọ ẹ̀ṣẹ̀ kan fàṣùdì dàbí ha àlejò ní ẹ̀gbọ́n tó fi wọ ẹ̀ṣẹ̀ tó wù yẹn tí ò tún bá bẹ́ẹ̀ tí ò mọ̀ yẹn òun ni wọ́n fi lè mọ nígbà tó fẹ́ kú ikú yóò rí yóò rí ìlera nígbà tó fẹ́ kú láti wọ́n fi lè jẹ́ ká fara fún wọn ni lè ká fèrò bí ha fi ká fara fún wọn ni ká fèrò lẹ́yàmọ̀ àlùkù alhassan kẹfìrí ilé yóò mọ̀ tuntun fàìsáhìrì àléhìn iná lọ́tò wọ́n yẹ kó lọ́rùn fún láti tú ibẹ̀ kú wọ́rọ́wọ́ lè yóò jì zìyà bí ha ó lè gbẹ̀sà ayé wà lè lọ rí àná náà jàhánà mà jẹ sọ̀nsẹ̀ àdìsàkàrà àbú muhammad ha ẹ parí wọ́n ni wà zákàrà ibùn mùbá ìbá wọn látọ̀dọ̀ ibùn mubarak anna abadàrídà àná fa ìdá àbú أحب المرض تكفير لخطيئتي أحب الفقر تواضعا لربي عز وجل الله أكبر أنا بقدر صيب أحب الموت منفق اشتياق لربي onífẹ̀ẹ́ rẹ̀ wọ́n wù mí kí n ti lọ pàdé ọlọ́run ó wù mí kí n ti lọ pàdé Allah ó ní ọ̀hìn bùnú mọ́rọ̀dù mo sì nífẹ̀ẹ́ kí n mọ́ ṣàìsàn تكفير لقطيئات كما لجي كفارة فاو الشيبي أحب الفقر تواضعا لربي عز وجل مسلم فشي ملو لو ترى ما في علمية ما في درامي لوجه الله تصل ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní lọ́wọ́ tó bá tí wọ́n tàbí wọ́n rọ̀ dáadáa tó lè ẹ̀rí pé ó mọ̀ ní problem. ìwọ́n ní mo sọ fáwọn ìgbìmọ̀ fúláfíkà wà kidnap àwọn ورابو درداني أنا أحب الموت اشتياقا إلى ربي وأحب وأحب المرض تكثيرا لظنوبي أو لخطيئتي أنا أحب الفقر تواضعا لربي عز وجل في مبارك أولا عن زوجي أعتبر الله وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله